jẹ́nẹ́sísì orí ìkẹsàn-án ọlọ́run sì súre fún noa àti fún àwọn ọmọ rẹ̀ sì wí fún wọn pé ẹ máa bí si ẹ sì máa rẹ̀ kí ẹ sì kún ayé àti ìbẹ̀rù yín àti ìfòyà yín yóò máa wà lára gbogbo ẹranko ayé àti lára gbogbo ẹyẹ ojú ọ̀run àti lára gbogbo ohun tí ń rákò ní ilẹ̀ àti lára gbogbo ẹja òkun ọwọ́ yín lè a ó fi wọ́n lé gbogbo ohun alààyè tí ń rákò ni yóò máa ṣe oúnjẹ fún yín gẹ́gẹ́ bí ewéko tútù ni mo fi ohun gbogbo fún yín kìkì ẹran pẹ̀lú ẹ̀mí rẹ̀ àní ẹ̀jẹ̀ rẹ̀ òun lé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nítòótọ́ ẹ̀jẹ̀ yín àní ẹ̀mí yín lé èmi ó sì béèrè lọ́wọ́ gbogbo ẹranko lé èmi ó béèrè rẹ̀ àti lọ́wọ́ ènìyàn lọ́wọ́ arákùnrin olúkúlùkù ènìyàn lé èmi ó béèrè ẹ̀mí ènìyàn ẹnikẹ́ni tí ó bá ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ láti ọwọ́ ènìyàn lẹ́à ó sì tẹ ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí pé lé àwòrán ọlọ́run lé ó dá ènìyàn àti ẹ̀yin kí ẹ̀yin kí ó máa bí sí i kí ẹ̀yin kí ó máa rẹ̀ sí i kí ẹ̀yin kí ó máa gbáyìn lórí ilẹ̀ kí ẹ̀yin kí ó máa rẹ̀ nínú rẹ̀ ọlọ́run sì wí fún noah àti fún àwọn ọmọ rẹ̀ pé àti èmi kíyèsí èmi bá yín dá májẹ̀mú mi àti àwọn ẹrú ọmọ yín lẹ́yìn yín àti gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú yín ti ẹyẹ ti ẹran ọ̀sìn àti ẹranko ayé pẹ̀lú yín láti gbogbo ohun tí ó ti inú ọkọ̀ jáde títí ó fi dé gbogbo ẹranko ayé èmi ó sì bá yín dá májẹ̀mú mi a kì yóò sì fi kíkún omi ké gbogbo ẹ̀dá kúrò mọ́ bẹ́ẹ̀ ni kíkún omi kì yóò sí mọ́ láti pa ayé run ọlọ́run sì wí pé èyí yìí li àmì májẹ̀mú mi tí mo bá yín dá àti gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú yín fún àtìrandíran mo fi òṣùmàrè mi sí àwọsánmọ̀ òun ni yóò sì máa ṣe àmì májẹ̀mú mi tí mo bá yín dá yóò sì ṣe nígbà tí mo bá mú àwọsánmọ̀ wá sí orí ilẹ̀ a ó sì máa rí òṣùmàrè náà lé àwọsánmọ̀ èmi ó sì rántí májẹ̀mú mi tí ó wà láàrin èmi àti ẹ̀yin àti gbogbo ọkàn alààyè ní gbogbo ẹ̀dá omi kì yóò sì di kíkún mọ́ láti pa gbogbo ẹ̀dá run òṣùmàrè náà ni yóò sì wà lé àwọsánmọ̀ èmi ó sì máa wò ó kí èmi kí ó lè máa rántí májẹ̀mú láéláé tí ó wà pẹ̀lú ọlọ́run àti gbogbo ọkàn alààyè tí ó wà nínú gbogbo ẹ̀dá tí ó wà lé ayé ọlọ́run sì wí fún Nóà pé èyí yìí lè àmì májẹ̀mú náà tí mo bá ara mi àti ẹ̀dá gbogbo tí ó wà lórí ilẹ̀ dá àwọn ọmọ Nóà tí ó sì jáde nínú ọkọ̀ ní Ṣémù àti Hámù àti Jáfẹ́tì Hámù sì ní baba Kénáánì àti àwọn mẹ́ta wọ̀nyí li ọmọ Nóà láti ọ̀dọ̀ wọn ni agbé ti tàn ká gbogbo ayé Nóà sì bẹ̀rẹ̀ sí í ṣe àgbẹ̀ ó sì gbin ọgbà àjàrà ó sì mu nínú ọtí wáìnì náà ó mu àmupara ó sì tọ̀ ara rẹ̀ sí ihò nínú àgọ́ rẹ̀ áàmù bàbá kénáánì sì rí ihò bàbá rẹ̀ ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ méjì lóde àti séèmù àti jẹ́fátì mú gọ̀gọ́ wù àwọn sì fi lé èjìká àwọn méjèèjì àwọn sì fi ẹ̀yìn rìn wọ́n sì bo ihò bàbá wọn ojú wọn sì wà lẹ́yìn wọn kò sì rí ìhòòhò bàbá wọn noah sì jí kúrò lé ojú ọtí wáìnì rẹ̀ ó sì mọ ohun tí àwọn ọmọ rẹ̀ kékeré ṣe sí i ó sì wí pé ègbé ni fún kénáánì ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀ ó sì wí pé olùbùkún ni olúwa ọlọ́run ṣéèmù kénáánì yóò máa ṣe ìránṣẹ́ rẹ̀ ọlọ́run yóò mú jẹ́fátì gbilẹ̀ yóò sì máa gbé àgọ́ ṣéèmù kénáánì yóò sì máa ṣe ìránṣẹ́ wọn noa sì wà ní irinwó ọdún ó dín àádọ́ta lẹ́yìn kíkún omi. Gbogbo ọjọ́ noa jẹ́ ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta, ó sì kú.